بسم الله والحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó kó wa yọ. alẹ́ òní ni alẹ́ ahad alẹ́ ahad alẹ́ sunday déètì òní ni sixteen oṣù kọkànlá ọdún fourteen forty two. episode eighteen ìjókòó kejìdínlógún irú rẹ̀ fún ètò ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ní àná aláwò fún wa ní àǹfààní láti sọ̀rọ̀ nípa àìsí ìtakora láàrin duawu istekora àti mímọ̀ genotype wa àti blood group wa ìbéèrè tí ó wá wà nílẹ̀ lónìí ó fara pẹ́ tànà àwọn ìbéèrè náà nìwọ̀nyí oníbéèrè béèrè wípé wàyí tí a ti mọ̀ nípa ọ̀rọ̀ genotype àti blood group àwọn táwọn ti wá fẹ́ra àwọn tó ga sí pé lẹ́yìn ìgbà tí àwọn bí ọmọ tó jẹ́ SS làwọn tó mọ̀ pé AS ni ọkọ AS ni ìyàwó ǹjẹ́ irú ìgbéyàwó bẹ́ẹ̀ ṣáwọn lè túká. lábẹ́ ìbéèrè yẹn àti pé ṣé obìnrin ṣó lè sọ pé òun ò ṣe mọ́ nígbà tí ó bá padà mọ̀ pé as ni òun as ni ọkọ òun táwọn sì ti bí ss tàbí àwọn ò tí ì bí ss ǹjẹ́ gbàláàyè wà fún obìnrin mùsùlùmá láti sọ pé òun ò ṣe má láti wá ọkọ mìíràn fẹ́. lábẹ́ ìbéèrè kejì yìí ó ní tí a bá sọ pé ìgbàláyè wà ó ní kí wá ni tàbí ipò wo la fẹ́ gbé àrọwà sùúrù àrọwà sùúrù sí tó dá sí pé Allah subhanahu wa ta'ala ó pa wá láṣẹ ká máa mú sùúrù lórí àdánwò. ìbéèrè yẹn tó ku aspect kan aspect yẹn náà ni pé kí ni ìwòye sí Islam lórí èdè marriage is for better for worse marriage is for better for worse. now ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí. pẹ̀lú yọ̀ǹda Allah Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa tí a bá gbọ́ ìdáhùn sí ìbéèrè tànà yé dáadáa a mọ̀ wípé àṣìṣe ló jẹ́ fún àwa tí à ń lo ayé lóde òní láti kùnà láti mọ genotype wa àti blood group wa ta tó sọ pé alọ́kọ aláya àṣìṣe ló jẹ́ o àṣìṣe ló jẹ́ ó dára púpọ̀ ká mọ genotype wa àti blood group wa ṣé ẹ tẹ̀ rí ti ọ̀rọ̀ ti blood group òun mọ̀ tí ẹ sì fúyẹ́ díẹ̀ èdè tó fi fúyẹ́ ni wípé ọ̀wọ́ ibi tí obìnrin bá ti jẹ́ o negative o negative òun nìkan ni wọ́n sọ pé ó lágbára díẹ̀ agbára díẹ̀ tó sì ní náà ni pé tí ọmọ yẹn ọmọ tí wọ́n bá bí. tóun náà bá lọ mú o negative wọn ní abẹ́rẹ́ kan tó gbọ́dọ̀ gbà yálà ìyá tàbí ọmọ bí bẹ́ẹ̀ kọ́ tí ò bá gba abẹ́rẹ́ yẹn ọ̀kan nù nǹkan méjì ni ó ṣẹlẹ̀ ìkíní ọmọ lè kú ìkejì ìyá lè di ẹni tí ohun tí Yorùbá ń pè ní àbísínwín yóò máa dà láàmú àbísínwín àbísínwín yẹn ọmọ ìyá wèrè o bóyá òun dàbí káyìn nínú ìran wèrè bóyá òun ni last born hmm. kálá ọkọ sàánú wa. ẹ rí i pé gbogbo ẹ̀ ń dá lérí obìnrin obìnrin ni ó forí kó ìtọ́kọ̀ jù nínú rẹ̀ tó bá di wàhálà. obìnrin tó bá jẹ́ negative tó bá jẹ́ negative nínú blood group medically wọ́n ní tí ọba bí ọmọ tí ọmọ yẹn náà bá jẹ́ negative bóyá within seventy uh, two hours wọ́n dẹ̀ pé bí ọjọ́ mẹ́ta ni wọ́n fi lẹ̀ according to scientific proof wípé ọmọ yẹn ó lè tìwọ́ ọṣẹ́ níjọ́ òun àná táwọn obìnrin máa ń bí àbíkú àbíkú àbíkú àbíkú ẹ rí i pé níjọ́ wọn àná àbíkú common àfàìmà kọ́mọ̀ já sí pé sábàbí àbíkú nù kì í sọ̀rọ̀ àjẹ́ kì í sọ̀rọ̀ oṣó ọ̀rọ̀ resort factor ni. nígbà tí ìwádìí ìjìnlẹ̀ tó dìde wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ positive negative matter neg positive negative resource factor issue òun ló ń fa wàhálà yẹn obìnrin mi obìnrin mi máa bímọ tán yóò máa ṣe bí gángangan ṣe ń pè ní àbísínwín ṣe wá rí abẹ́rẹ́ tí yóò dènà gbogbo wàhálà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní nàìjíríà kò dín ní twenty thousand naira tó jẹ́ pé tóbìnrin bá ti bímọ tán láàrin wákàtí 24 mẹ́ta ó gbọ́dọ̀ gba yẹn ibi tọ́rọ̀ wá kù sí ni pé kọ́lọ́ ń bù ọ́ láṣìírí ìwọ tó o bá obìnrin tó jẹ́ negative kọ́lọ́ máa bù ọ́ láṣìírí kó o ti máa tọ́jú owó yẹn lẹ̀ yàtọ̀ sí owó ẹran àkíkọ̀ owó yẹn gbọ́dọ̀ ṣáájú owó ẹran àkíkọ̀. tẹ́ fẹ́ lùsì ọmọ tàbí tí ẹ fẹ́ jẹ́ kí ìyá ọmọ yẹn kó máa sínwín so ìyẹn fúyẹ́ the issue of blood group ohun tó lè bí nìyẹn according to ohun tá a gbọ́ lẹ́nu àwọn doctors ṣé wàá rí ọ̀rọ̀ genotype òun ló lè bí kéèyàn ò bí SS òun náà sì rèé ká sọ pé ọkọ ó jẹ́ AS ìyàwó òun náà jẹ́ AS ohun tí máa fà náà nìyẹn o so probability kan máa bí ọmọ AA ó wà probability kán máa bí ọmọ as ó wà probability kí wọ́n sì máa bí ọmọ ss ó wà three probabilities ló wà nínú àánú ọlọ́run ọmọ wọn lè máa mú a lọ́dọ̀ bàbá rẹ̀ kó máa mú a lọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta tí èdè parí nínú àánú ọlọ́run ó lè máa mú a níbì kó máa mú s níbì kejì as nìyẹn adásí pé tóun bá fẹ́ lọ́kọ tàbí tó fẹ́ láya kọ́mọ̀tò fẹ́ irú rẹ̀ ṣùgbọ́n tọ́mọ bá lọ mú s lọ́dọ̀ bàbá tó tún mú s lọ́dọ̀ ọ̀yà irú ọmọ bẹ́ẹ̀ ni máa jẹ́ ss. èmi ti rí ẹni tó gá sí pé àkọ́bí rẹ̀ ss ni second born ss ni third born ss ni fourth born ss ni mi ò ní dákọ ní o sẹmọ̀ká sọ pé oníbèrè gan ní dákọ rẹ̀ ambọ̀sibọ̀sẹ̀ ń tọ́lọ́ mí wò kí ló padà gbẹ̀yìn wọn wọ́n lọ ṣe terminal family planning terminal family family planning ìfi ìfi ìfi òpin sí ọmọ bíbí ìyẹn kì í ṣe ìfètòsọmọ bíbí mọ́ o ìfi òpin sí ọmọ bíbí wọ́n wá jókòó ti wàhálà mẹ́rin láyé wọn wọ́n jókòó ti wàhálà gbàǹkọ gbàǹkọ gbàǹkọ gbàǹkọ mẹ́rin. ọ̀rọ̀ kínní ti di ọ̀rọ̀ game of luck as àti as nínú àánú ọlọ́run sẹ́ wọ́n lè mọ̀ bí aa wọ́n lè mọ̀ bí as wọ́n sì lè mọ̀ bss nínú àánú ọlọ́run ó lè jẹ́ pé ẹyọ kan nínú ọmọ wọn ni ó máa jẹ́ ss táwa mú ètò kéré jù ọmọ ẹyọ kan péré ṣe ẹrọ ọmọ ẹyọ kan yẹn kò ní jẹ́ kí wọ́n gbádùn ọmọ tí kìí ṣe ss kò ní jẹ́ kí wọ́n gbádùn ara wọn gan so oníbèrè wa ń bèrè wípé given this situation wípé kò kò mú àlàáfíà lọ́wọ́ ó mú gbèsè lọ́wọ́ kò mú ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ kò tún wá mú ìgbésí ayé ìrọ̀rùn fún ọmọ tó bá ti lọ di ss látara bàbá àti ara ìyá ọmọ kan ò lè di ss àyàfi kó jẹ́ láti ọ̀dọ̀ bàbá àti ọ̀dọ̀ ìyá kì í fò mọ́yàn o kì fò mọ́yàn kì fò mọ́yàn. oníbèrè wa ń béèrè pé ṣé yìgì lè ti torí ẹ̀ túká. ó lè túká ó sì lè mọ́ túká ó dìpẹ́ǹdì lórí ipò tẹ́yìn méjèèjì wà nínú ọ̀rọ̀ ọmọ bíbí ó dìpẹ́ǹdì nínú ohun tá a sọ síwájú. Si probabilities yẹn ọ̀pọ̀ aa ọwà tó lè tí wọ́n lè máa bí eh, as wọ́n lè máa bí wọ́n sì lè bí ss ibi tí wọ́n bá ti fi ss sí àkọ́kọ́ ọwọ́ advisable kí wọ́n túká tó dá sí pé àkọ́kọ́ tí wọ́n kọ́ bímọ báyìí ss ni wọ́n kọ́kọ́ bí ọwọ́ advisable torí ẹni tó fi ẹsẹ̀ ṣẹwọ́ kí ló ní kó má tún fi ṣèkejì àmọ́ tó bá ga sí pé ss lọ́lọ́ ń taari sí wọn kẹ́yìn kò nídìí kí wọ́n túká òun wulẹ̀ ní last born ẹ̀ẹ́kẹ́ máa bá yẹn yí lọ tẹ́ ẹ bá fi ṣẹwọ́ ọwọ́ advisable kẹ́ ẹ túká. ẹnìkan sọ fún mi lónìí wípé ìyàwó tòun ó gbọ́ púrógámù lánàá ó wá wá síbi lónìí ó wá sọ fún mi wípé ìyàwó òun ó ní sí mo mọ̀ pé ìbejì ni wọ́n mo ní bẹ́ẹ̀ ni torí pé a jọ ṣègbéyàwó yẹn ni mo jẹ́lẹ́rìí níbẹ̀ ó wá ní kejì tòun ìkejì ìyàwó òun as ni nígbà tí ó lọkọ as ló wọn wọ́n ma méjì ọkan jẹ́ ss ọkan jẹ́ as wọn lọ́lábìnrin yóò dúró ọgbà ni o ọgbà rìlẹ́ ó ti lọ fẹ́ ẹlòmíì kí ló fi ń ṣeré yìí. èèyàn fi ẹsẹ̀ sẹ́wọ́ oní ó tún dúró tó o bá ti fi sẹ́wọ́ mọ́wulẹ̀ sórí ọwọ́ advisable fún ọkẹ́ ẹ̀túká nítorí pé option tó wà nílẹ̀ fún yín ó wà expensive option tó wà nílẹ̀ fún yín bẹ́ẹ̀ sì máa dènà ss ó wà expensive ó ń gbọ́n ó ń gbọ́nwó ó ń gbọ́nwó. wàyí ṣé yìgì lè ti torí ẹ̀ túká nítorí mátà ss mo ní bẹ́ẹ̀ ni as the case may be bọ́rọ̀ bá ṣe rí tí ẹ bá ti fi ṣẹwọ́ ọbẹ̀ tàkẹ́ túká àmọ́ tí ẹ bá fi ṣẹwọ́ tọ́mọ ti pọ̀ ńlẹ̀ kọ́lọ́n tó taari ẹ̀ sí fáínálì ẹ̀ máa bá yí. ìsìláàmù òwúlẹ̀ ka kí ni nǹkan náà tó lè bí kí yìgì ó túká kò sí àyà rẹ̀ kò sí hadisi rẹ̀ pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ o kí yìgì ó túká tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ o kí yìgì ó túká no rárá. No rárá ṣùgbọ́n ọ̀nà méjì làwọn àáfàá gbà mọ kí ló lè mú kí yìgì ó túká ọ̀nà méjì làwọn àáfàá wa ni wọ́n gbà mọ kí ló lè bí kí yìgì tá a so kọjá ọ̀nà àkọ́kọ́ yìgì ìgbéyàwó ó dúró sórí àwọn ìpìlẹ̀ kan tó jẹ́ kí ìgbéyàwó yẹn ó wáyé tí ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ yẹn bá ti forí sápọ́n ìdílé túká gbogbo àwọn àfáà ni wọ́n gbà bẹ́ẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i ìgbéyàwó àníkà ó dúró sórí àwọn ìpìlẹ̀ kan ó dúró sórí àwọn fundamentals kan àwọn premises kan tó jẹ́ kí ìgbéyàwó yẹn ó lè wáyé láàrin àwọn méjèèjì tí ọ̀kan nínú àwọn fundamentals of nìka tó bá ti forí sẹ́pọ́n ìgì lè túká jẹ́ fún ọ lápẹẹrẹ àwọn fundamentals yẹn bí àpẹẹrẹ nìsín asoyigi lórí pé ọkùnrin jẹ́ mùsùlùmí obìnrin jẹ́ mùsùlùmá láfàá ọ̀kan nínú wọn olóhùn òṣè islam mọ́ igi òtúká ọ̀kan nínú fọ́ndámẹ́ntà yìgì olẹ̀sìn òun ni ẹ̀sìn ibi tí ẹ̀rí pé níjọ́ ní a sọ̀rọ̀ nípa ayàtọ̀ sọ pé mùsùlùmí lọ́kùnrin lè fẹ́ adáwọn condition yẹn kalẹ̀ so tó bá tiẹ̀ jẹ́ yẹn náà ni òun náà ní condition but the general ru ruling òun ni pé unification of religion between the couple ọkùnrin ó jẹ́ mùsùlùmí obìnrin ó jẹ́ mùsùlùmí tí kan bá sọ pé òun gba kinní kan sílé ayé òun yàtọ̀ sí ìsìláàmù yìgì àárín wọn yóò túká yóò túká ni automatically ni automatically ni gbogbo wọn dandan tẹ̀ ń bá káwọn tẹ́ tẹ́ fẹ́ra yín lórí ìsìlámù létà ẹnìkan bá sẹ́ran dandan wọn wá ní nísìnyí o òun ti gba kínní kan sínú ayé ètò òun o ah ìgàrí yín ó ti di null and void ó ti túká. lára fọ́ndámẹ́ntà yìgì òun lẹ̀sìn wà. àpẹẹrẹ mi tún rè lára fọndamẹ́ntà fun fún obìnrin tó ní ìdí ọmọ fún obìnrin tó ní ìdí ọmọ tí ò tí ì bímọ ni ọmọ bíbí jẹ́ nínú èso ìgbéyàwó ni ọmọ bíbí jẹ́ ọmọbìnrin yìí sì fẹ́ ẹni tí òun náà sọ pé òun ò tí ì bímọ tán ọmọ sì kú tóun fẹ́ bí tàbí ó tiẹ̀ fẹ́ ẹni tí ò tí ì bímọ rárá rí ìkíní jẹ́ ọ̀dọ́ ìkejì náà jẹ́ ọ̀dọ́ definitely wọ́n ń retí ọmọ àwọn méjèèjì wọ́n wá fẹ́ra wọn tán ọ̀kan wá discover wípé ẹnì kejì òun kò lè bí ọmọ ńlá pẹ̀lú mírèkù. kò lè bí ọmọ ńlá bìlìmú òdìsá